بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحل لكم ليلة الصيام الرفق إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم والآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون ọba tí ọpẹ́ yẹ ní gbogbo ìgbà ní gbogbo àdúgbò lórí àwọn abẹ́lé pẹ̀kún orí rẹ̀ ní ìdígun wa àwọn àánú rẹ̀ àdìdẹ́rà rẹ̀. ohun tó tẹ̀léra wọn lórí wa lọ́kàn ọ̀jọ̀kan orí ọlọ́wọ́n bá kò dá lórí èmi àtẹnukọ̀ọ̀kan ní gbogbo ìgbà ìgbé ọlọ́wọ́n bá àti ìgbé rẹ̀ tó pọ̀ kó máa bá òṣìṣẹ́ ọlọ́run aṣáájú àwọn ẹni rí gbogbo àwọn aráàlú rẹ̀ àwọn sàábì rẹ̀ ọlọ́pàá ní kẹ́ wọn gbogbo ẹni rí sọ́ba tẹ̀lé lánàá wọn pẹ̀lú dáadáa tó ti fi sílẹ̀ ọlọ́wọ́n bá dẹ́dà tó bá ní kẹ́ wọn ní òní ọ̀hún ahadi ọjọ́ àyáàdì ẹlẹ́ẹ̀kẹrin nínú oṣù Ramadan ní ìgbà tí hijira nígbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó di ìgbèjì ọdún ó ọdún mẹ́rìnlélẹ́ni ogójì ní mọ́tàlọ́ àfẹ́sọ̀n nàìjíríà ìjọba ní ìlú ìgbẹ́yìn ibẹ̀ láti tẹ̀síwájú nínú sísàlàyé àwọn àǹfààní ẹ̀kọ́ láàrin mọ́ nínú àyà tí a kà fún wa yìí. àyà tó lọ́wọ́ ọba ìdíjọ́ láti ń sọ àwọn ìdẹ̀kùn oríṣiríṣi tó ṣe fún wa nínú oṣù Ramadan pàápàá jùlọ ní alẹ́ Ramadan. níbi tí a ti àlàyé dé òun náà ni àwọn ẹ̀kọ́ tó pọ̀ tá a rí kọ́ nínú àyà yìí ibi tá a ti dé lónìí. Ana àwọn yàgbà ní wàmí ní ha nínú àwọn àǹfààní ẹ̀kọ́ tá a rí kọ́. Ana àwọn yàgbà ní ayọ̀kọ́ náà ní ìta nùmọ́ ìdáǹdè wá fún ìdí fọlátẹ̀lẹ̀ wá lálẹ́. Ìkọ́lé ní ìta àlá wọ́n bá jágo máa ká dábà mọ́ ọ̀lẹ́kọ́. Ọtọ́ fún gbogbo ọkùnrin tọ́fẹ́ fún àdúrà ìyàwó rẹ̀ kó gbèrò pẹ̀lú nígbàdùn rẹ̀ pé ọmọ náà kọ́ ọmọ tó dáa lọ́dọ̀ lọ. Ìgbé pé ọmọ kàfẹ́ súnmọ́ nílé ni ọmọ fẹ́ bá sílé lásán ní ìdánwò ní kankan. Ní ìgbà tó ń wá àti súnmọ́ ìyàwó rẹ̀ ní ìrànká pé òkè kí ni o ọmọ náà kakọ́ lóko ló mọ ọmọ kọ́. Ìgbé pé ìrànká pé ọfẹ́ ọfẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ sẹ́ àyọ̀ kàkà kàkà tó sílé lásán nígbà ọ̀nà kan ọmọ lọ́dọ̀ lọ. fún gbólóhùn ọlọ́wọ́ bá sọ hánà kó ń tàn án lá lọ́dọ̀ sọ pé wọ́n fẹ́ tẹ̀ ọ́ máa gàdàbà mọ́ òun lẹ́kọ̀ọ́ ẹ máa pa sọ́mọ́ ọ̀fà ìdíkẹ́ lápá وذكر عن عمر رضي الله عنه وصى أصدر عمر وصى أنه لا يجامع إلا إذا اشتهى الولد àtẹ́kọ́ rẹ̀ tí wọ́n bá àwọn àyàwó rẹ̀ ní òní ṣe kò ní wáyé àti bá ti nílò ìrànlọ́ wọn. ولكن مع ذلك لا يمنع الإنسان أن يفعل بمجرد الشهوة لا يمنع الإنسان لو fẹ́ sí ara mi a pé mo fẹ́ fẹ́ mo fẹ́ gbádùn títí kọ̀ ọ̀dà rárá báyìí ní àjò kó dàbí ẹgbẹ́ yẹn ọgbẹ́ kan gbogbo ló wà lẹ́bi sọ̀rọ̀ láàrin sọ̀rọ̀ tó sọ pé wọn gbé mọ́rẹ̀ yẹn ahàjì tó sọ̀dà kan bí ẹ̀sìn ọ̀gá yìí gbé lọ́kọ̀ láyà pẹ̀lú ìyàwó ẹ̀ yóò súnmọ́ gbẹ̀sán tààrà kọ́ọ̀lù yà sọ̀rọ̀ wá wọn là fún títí ọlọ́run àyà àti àhàtúnà ṣàwádà láti kọ̀ọ̀kan náà wọ́n tún wá kó àdúgbò rẹ̀ yọ yọ yọ yà á yí ìyàwó rẹ̀ ká wọ́n na kúrò na òfin ha ájú yóò tún wá gbẹ̀sán lórí ẹ̀ ìjọba sọlá sọ pé náà bẹ́ẹ̀ ha ha ha àìsàn ha rí àbẹ́ẹ̀ lọ́wọ́ sáré àti àwọn mi kápẹ́ ní ìwọ̀lọ́wọ́ lọ síbọ̀ lọ́nà sàgbére ha nù ayé ìdèrò tẹ́tẹ́ ọ̀dẹ̀ wà lórí tẹ́tẹ́ ọ̀lù náà mọ́lẹ́sẹ̀ wà náà ọ̀lù àti sọlá mi. فكذلك إذا وضعها في الحلال كان له أجر bẹ́ẹ̀ náà ló ṣe rí kò sí àtọ̀ tó bá lọ síbò mi tó jẹ́ àláàrí yóò mọ̀ sí ọ̀nà lórí rẹ̀. ní àwọn ìpàtàkì kan náà ayá yìí pé ọjà bí ìwà fẹ́ súnmọ́ yàn kó lé òkú rẹ̀. ṣùgbọ́n kòkòrò fẹ́ pé ọfẹ́ ti bàtì ní kòkòrò ló sì bẹ̀rẹ̀ lórí rẹ̀. wọ́n ní fọwọ́ nílé áyà nínú àwọn àǹfààní kan ní kọ́nà áyà yìí. ولجواز الأكل والشرب والاجتماع في ليالي الصيام títọ́ láti jẹ لا máa mu àti láti súnmọ́yàwó ní àwọn alẹ́ àwẹ̀ hátà ìtàbáyà lẹ́gbẹ̀dẹ̀ títí tí àdìpájà yóò fi hàn lórí ọ̀. gbogbo lọ́wọ́ làwọn bàtà wọn sọ pé wọ́pọ̀ lọ wọ́ ṣọ́ọ̀bù ẹ máa jẹ máa mu hátà yọtàbáyà lẹ́gbẹ̀dẹ̀ kò mọ̀ lẹ́kọ̀ọ́ yẹ kò lè ta níyàwó mi nàlẹ́ الكاذبين للفاجر títí tí òwúdúdú ọ̀fẹ́ àwọn yìí tí ọ̀fẹ́ àti tó lára òwúdúdú nígbà tá àlùfáàjà ló bá yọ yẹn pé ọ̀yà àlùfáàjà rí ìmọ̀lẹ́ àlùfáàjà tí ó fi là lára sísọ òkun lábẹ́rẹ́ wọn ni afọ́nà báàbò abìrẹ́ apáta àwọn onímọ̀ wọ́n mú ìdájọ́ kan nínú ọ̀rọ̀ ìpè ìdára ìpè. láti ṣàtọ̀ wọ́n mú jáde pé wọ́n fẹ́ bí ìyọ̀jẹ káàdì bákan náà wọ́n ti àfihàn bọ̀ wọ́n ti fẹ́ bí ìyọ̀ pẹ́ kó tó jẹ́ kọ́ lọ lára wàhálà ìsèmà àkùnáwó ọ̀hún لأنه يقول إنما أبيح الأكل والشرب ليلة الصيام رفقا بالمكلف ọ̀rọ̀ yìí ìdájọ́ tó fà yìí ọkùn ọ̀nà tó ti ní ọ̀nà rẹ̀ ti ná ọ. nítorí pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala nínú tí ó ti lẹ́tọ̀ ní òru àwọn èèyàn lálẹ́ àwẹ̀ oníjíjẹ àti mímu ó ti lẹ́tọ̀ lórí àwẹ̀ lẹ́yìn alẹ́ àwẹ̀ láti fi tààmì tó jẹ́ ìdíta aláwọ̀ ìtumọ̀ lọ́wọ́. wọ́n kúlẹ̀ àmà àtẹ àkọ́ ilẹ̀ àkóso ìtọ́lọ́yìn fàjẹ́ gbogbo ọgbà yóò dín yàrá tó wá lọ sáàyè náà lára títí di tòsítòsí pálípájà ti fẹ́ yọ káàdà àrùn àkùbẹ́ gbogbo ọgbà yóò máa rọrùn nítorí jẹ kàdé lágbo mẹ́ta wọ abẹ́ tó jẹ lágbo méjì o ẹ ò ní ìgbéra ọtí nílá bẹ́ẹ̀ bá yọ mi fi di aago mẹ́rin a ó náà mọ̀ pé ìyàtọ̀ ń bẹ láàrin wákàtí ìlú wọn ni wọn. olóòtú wa kò gbẹ́yìn tí èkó ti báyìí. yóò ti ilé ìpàdé gbogbo pẹ̀lú òbí oní ẹ̀ máa ìgbà díẹ̀ tó kú sáà pàdé àlejò yọ. فإنه يقتضي أن يكون عند كل علم أفضل منه قبل ذلك lópin bàtà bá jẹ pé jíjẹ wọ kájíká wọn ti parẹ́ tẹ́lẹ̀ ọwọ́ àtẹlẹ bí ìwọ ní kéèyàn jẹ kéèyàn òun láyé àwọn tẹ́lẹ̀ wọn wá ti parẹ́ láti torí àtúntà ánú ẹni tá a láwọ ẹsìn bọ lọ́rùn àjẹ pé gbogbo ọgbà yóò tó jẹ bá ti súnmọ́ nílùú àìfájà yìí oúnjẹ yóò máa di ọ̀la tí èèyàn ti sáájú báyìí náà lọ. ìyáàdáwó aṣọ oríṣi lọ́rọ̀ ló sì dà lù. wàhálà ìjọba kò tẹ̀yìn á ti fà ìdájọ́ yọ tó da àtàlélẹ́ yìí. tàbí ló wọ́n ìtàkàdé àwọn àhàdí torí ti ti lókun lọ́wọ́ lágbára nítorí kọ́ lọ́rọ̀ tó lè sọ̀rọ̀ láti lábẹ́ ti gbólóhùn àtẹ́gùn àmọ̀ sọ̀rọ̀ láti sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ máa jẹ sàárì dájúdájú ìbùkún ọyà kẹjẹ tán ìgbàdùn pé ẹ máa jẹ sàárì òjijì ọlọ́sọ́lọ́ náà sọ́lá sọ́lẹ̀ àdéhùn yẹn ọ̀yà lè fi gbẹjáde ìmọ̀ akọ́dù gbẹjáde kọ̀kọ́rí gbẹjáde mọ́sílẹ̀ gbẹjáde gbẹjáde àwọn sọ pé àdéhùn àfààná rọ̀ṣẹ́ ìfúnni wọn jáde gbẹjáde dáàrí ní gbẹjáde ìfúnni kọ̀ọ̀tà ìmọ̀ gbẹjáde. لو حديث أبو أنس بن مالك رضي الله عنه النسائي الأسجاري من أصناف الكبرى أبو نعيم بن الحلية أنه جلنا في كفاء عبد الله ومسعود رضي الله عنه ربنا النسائي الأسجاري من أصناف الكبرى والسلام من حديث أبي هريرة رضي الله عنه أحسب ذلك ìtẹ́jẹ́ sáré جاجو جاجو يبقون بين sáré jíjẹ́. وفيه بركة يكون هذا لكونه معينا على طاعة الله يقول به ثانية إلى الله يقوله يريد الله تبي أبدا يقول لي على أولي يرى خيرات الله يستطيع طاعة لي يرى خيرات الله سبحانه وتعالى وفيه بركة يكون بما لدى لأنه امتثال لأمر رسول الله صلى الله عليه وسلم في في النبي وفي وفيه بركة يقولون بما لأنه امتثال بالرسول صلى الله عليه وسلم ولفاق في النبي صلى الله عليه وسلم وفيه بركة يكون بما لأنه يغني عن عدة أكلات وشربات في النهار torí pé lọ́rọ̀ ni lọ́rọ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn òkèlè bí yóò kú bí yóò jẹ àti mímu yóò kàn lọ́rọ̀ ẹ̀ lọ́rọ̀ rẹ̀ kó níbẹ̀ nígbà tó ti jẹ́ yẹn yọ̀rọ̀ lọ́rọ̀ kó níbi jíjẹ lọ́sàn àti mímu lọ́sàn. wọ́n fi ń bára ta ìbùkún òtún yẹ kọ̀ọ̀kọ̀ ní bẹ́ẹ̀ ọ̀gbẹ́ anáwó wọ́n tó máa ń bẹ́ẹ̀ sí yamina wọ́n sí yamina àwọn ọlọ́pàá àlùbáríkà ni wàhálì ọ̀sá ọ̀sá tó ọdún ní ní bàrọ̀dá sí i àwọn ojú pàdé mara àmì nínú àwọn ojú pàdé tó fi hàn wípé kókó àlùbáríkà tẹ nínú láti rẹ. wọ́n ní fa wá nídi àyà nínú àwọn àǹfààní kárí kọ́nù àyà àǹtà ìdí sáánà dájú àwọn ènìyàn. làwùkọ́lá àyè ìlú fàjọ. ṣé àlùfáàjà yìí bá yọba wàhùwà yóò jáde lẹ́ni tí lọ́kùn káàtà lára a rẹ̀ lọ́mọ náà ìṣáà lẹ́sẹ̀ kánà lọ́kọ́ pé alùpàdé ìjọba yìí ó ti dìgbò lórí ìyàwó ẹ̀ ọyọ ojú alẹ́ kó lára ìyàwó rẹ̀ wàlá kọ̀ọ̀ ààyè kò sí kàràkàrà kò sí wọlé kẹfàrà kò sí ìdápadà kò sí kẹfàrà kan lórí ẹ̀ àti wẹ̀ tàbí yọkọ̀ pẹ̀lú ara. Ìyáàjà ti dára ìmá ìní káàdà máa ń lọ́nà gbé. Torí pé ìgbà tó bẹ̀rẹ̀ sí ní súnmáyàwó rẹ̀ láti tó bẹ̀rẹ̀ sí ní súnmáyàwó yẹn. Ìṣẹ̀lẹ̀ ìdáhùn bí ọ̀dà lẹ́kọ̀ọ́ lásìkò yìí. Ìyẹn ní kíláàsì pàjá ní òkè yọ tó fi súnmọ́ ìyàwó rẹ̀. Wọ́n láti ìsìnkú àmọ́tò bá yà á ti wọn ká pé bá lọ bá lọ lẹ́yìn bàtàlì fàjàrì ti yọ bí bá lọ lẹ́yìn bàtàlì fàjàrì ti yọ ìwọ ni wàhálà fàáyé ni ọ̀rọ̀ ọ̀jọ̀ pààrọ̀ ẹ̀sọ́ bá wá tún tẹ̀síwájú pé à ah, àlùfájà ní ìbá yọ ilé ìdìbà nílẹ̀ ní ìjà mi ilẹ̀ ní ìjà tẹ̀lé tọ́ ìgbà níbẹ̀ lọ́ba jà lẹ́sẹ̀ yóò tún dà sẹ́mi ibẹ̀ yóò ṣe kí ni yọ ọ́ sàn ẹ̀yọ̀ kan tọ́ba jẹ́ yóò sàn kan ló sàn mẹ́ta nínú kọ́kọ́kọ́ ẹ̀rọ àti kọ́kọ́ àwọn ìwé yìí tó tẹ̀lé ra wọn àti kó sì fún ọkọ́ tẹ̀lé lójú nítorí pé kó sì pé àti kẹ́kọ̀ọ́ kékeré ò sì ti yọ. ẹ́ mo bẹ láì ti bẹ̀ bọ̀ ó tún àwọn ẹ̀mí ìgbà yọ kan ọwọ́ àti ẹ̀sìn gba ààrẹ títí kápé títí àwọn ọ̀fẹ́ gbà tó balẹ̀ fọ́ ìyọ̀ bọ́ta tó ti kọ́kọ́ ẹ̀rọ. ilà ayẹ̀kọ́ nàìjíríà àyàfi lọ́wọ́ jẹ́ pé ní aláìmọ̀ nìkan mọ́ kankan gbàdájọ́ ẹ̀ nígbà yìí ẹ̀jọ́ lọ́wọ́ máa dé ìtàmọ́síkò lọ́gbà yọ̀ọ̀gá ní ọ̀bà wọn. wọ́n kọ́ni pé ìnáwó ìdádọ́gà sí ìhádìí ìhán fàáyé ìjọba ọ̀tún lẹ́nà nàgà ìmá lẹ́nà nàgà ìmá wọn láti ọ̀nà tọ̀ọ̀yìn. wọ́n làwọn kan kọ́ wípé tọ́ba yọ ní àsìkò yẹn kàfàrà pẹ̀ lórí ẹ̀ lórí wípé yíyọ ẹ náà lábẹ́ nílé o lábẹ́ ìyáàtì mọ̀ pẹ̀lú mi ọ̀rọ̀ ìgbẹ́ ọ̀rọ̀ òwò lágbára. ìfẹ́ ìfà tẹ̀lifíàmù omi ìfọ̀bọ́ ìfọ̀bọ́ máa fi á ní ní ìgbìmọ̀ yẹn ti wà ní ìdí òwò nígbà òwò náà wọ́n ní kó láti sọ wípé ọ̀pá dandan kọ́ta àwẹ̀tọ́ àwẹ̀ ọjọ́ yẹn ó tún wá sàn ìkànnà tòun ti ó ti jẹ́ pé ó ti bójútó fẹ́ bójútó fẹ́ kó ti lásìkò ó ti tètè dé ìtọ́padà náà ló yẹ kó kó ti ó ti dé ó ti tó kó lórí obìnrin ti yẹra kó lára kó lè gbà sọ pé sísọ kàfàrà àti ọ̀nà wọ́n rí ha nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ nínú àyà jẹ̀wọ́ àyè fi àpọ̀ ìmú yorùbá ọ̀tọ̀ tí aláwọ̀ lè fi lẹ́sí wẹ̀ jẹ́rẹ́ bàtà rẹ̀ tí ò sí wẹ̀. Ìyáàdá wọn ha bàbá àlùkùmá àtà ẹ̀sẹ̀ bẹ́yẹn lè fọ́ ẹ̀. Orí bọ́lá wọn bá ó ti ká fún mọ́bìnrin lẹ́tọ̀ títí di ìgbà tá ìpàdé rẹ̀ yọ. Nígbà tá ìpàdé rẹ̀ yọ ní báwa ti lẹ́sí jẹ́nẹ́bà tí àlùfájà lè ká jẹ́nẹ́bà bàlára ní هذا أنه إذا أخر الجماعة لم يستتب إلا بعد ذلك قلت على ذلك إليه nígbà tí ó ti lọ ìdí àtìkọ láàrin wa ti àwọn ìtọ́lọ lára tó pẹ́ tó súnmọ́ ìyàwó ẹ̀ àgbájá rẹ̀ ti súnmọ́ bọ̀ ó dájú pé wẹ́n ní òkúkú ní wẹ̀ àyàfi lẹ́yìn bàtà ìbàjẹ́ ìbàjẹ́ èèyàn ń yẹra ní dédé bàtà ní padà lè ṣe ọ tó ń yọra yìí ó yẹra dá pàtó gbọ́ pé ní mọ́tà tó ti wọ́n pè ní àsìkò tá ní padà wọ́n gbọ́ irú yẹn báyìí á yóò náà ṣe mí lọ́ba wọ́n ti dé lóṣooṣìírí tó yẹ bàtà ní padà lè ṣe ọ̀rẹ́ yọba wẹ̀ ìgbà ọ̀dẹ́wẹ̀ lẹ́yìn ìjọ àyípadà lè ṣe ọ̀rẹ́ ọ̀pọ̀ sábà náà wọ́n tó lè lẹ́yìn tó lọ́la sọ́nà ó sì tó lè lẹ́yìn lọ́sọ̀dà tó kọ́lá pé anáwó ká anabi máa ń jí lẹ́yìn tó jẹ́rẹ́ bá ọ̀tẹ̀ lára rẹ̀ bí ìtì máa ń ní àfihàn látara kó ń mọ àwọn ìyàwó rẹ̀ tó máa yọ sóòwò lẹ́yìn àdébò tó bá wẹ̀. wọ́n ní ha nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́nu áyà yàwó àdùnlé ákìlì wọ̀ súrí ni wọ̀ ìjìmáì ọ̀tọ̀ pé èèyàn lè máa jẹun èèyàn lè máa mú èèyàn lè máa sún èèyàn lè súnmọ́ ìyàwó ẹ̀ máa ṣe àti ìgbé tó lọ́ọ́ ìpàdé nígbà tí a ń gbé méjì pa ìgbà ìpàdé. àlùbájá ló ti ìgbòrè sí ọ àlùbájá ló ti fi ọ tó bá gbà sí. kí ti fẹ́ tọ́mọ̀ tó ti wà kó ti yọ ọ ẹgbẹ́ tààrà sọ fún àdébí ìjẹta yẹn. ìwà àlùbájá ti yọ àti ojú ẹtí gbogbo ẹ̀jẹ̀ mu gbogbo ìpàdé. àpẹtẹ alágbájá yẹn gbogbo ẹ̀ ló ọwọ́ ìgbàlù mi ẹni yẹn ṣe ìbejì náà sábàdà ìdílé ti ìjọba ìgbà ó ní ọkọ ta a pẹ̀lú náà ìdá rẹ̀ ti fi wákà sí ní ìjẹ pé yóò ti tara sí gbogbo òkè èèyàn nílé máa lódodo lóṣùtọ́ lódodo pé kí àgbàdà ti yọ fáṣí ìbejì òkú yọ ní yóò mú torí pé ìkùnlẹ̀ nípa kọ́ òkè ìgbìyànjú ni pé òru ṣe kí ni o òru jẹ́ kó títà pàmò dájú òru jẹ́ kó torí pé lẹ́yìn gbólóhùn Allah subhanahu wa ta'ala sọ̀rọ̀ sọ̀rọ̀ pé àtàyè sábà ń jẹ́ lẹ́kọ̀ọ́ títí tó fi hàn tó fi hàn sí ní. ọ̀yẹ́ ń sábà ń yára أن أكله وشربه ودماءه كان بعد طلوع الفجر فلا شيء عليه فما قد علمني في أوجة أوجة لا يقتل فجر في يوم bẹ́ẹ̀ náà ni tó wù bẹ́ẹ̀ náà ni súnmọ́yàwó kò sí kàkà lórí rẹ̀ torí gbà tó fi ká ló tó hàn. wọ́n mi ha nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́nù áyà onírọ́tò kọ́ọ̀lì máa kọ́ ọ̀yà dídá ọ̀rọ̀ ẹ̀kọ́ bá kọ́ báyìí padà pé ìnáwó yẹn tó tó àyà kúrò kọ́ ìmọ̀ ẹ̀ṣọ́ ìyá kúrò ìfàjìlá kúrò ìṣà. àwọn tó wọn sọ pé àwọn tó wọn lárò ó lè jẹ ó lè kú títí di ìgbà tó ń rún bí yọ àti tẹlifí yà ó ìtọ́wò lọ́sọ̀rọ̀ àtúnṣe àti lọ́sọ̀rọ̀ á jẹ́ ìpadà pé ọ̀rọ̀ rẹ̀ wọlé títí òjò kọ́ ọ̀rọ̀ rẹ̀ wọlé orí wọn náà wà sọ́nà sọ pé yàtà báyìí àdàdà kò lè fọ́ ikú lè láti yan omi náà lè fọ́ ikú lè láti wà níbí náà lè fọ́ àjẹ́. títí tí òun kò fi hàn lára òun dúdú nígbà tí àyípadà ti padà tí wọ́n ìgbà ìfọ́jà ni wọ́n ní yọjọ kéde kéde o ìṣó. Wọ̀kẹ̀dá ìkàwọ́ tó ọjọ́ ìpadà kọ́ ló máa kọ́ ọ̀la. إنه يجوز أن يقرأ ويشرب إلا القلم ọjọ́ ti padà pẹ̀lú ẹ ọtọ́ kò lè jẹ mú títí lẹ́sùn dápẹ́ ní àlùmọ́là àlùmọ́là òun náà ní ìgbà tí òkùnkùn ò ìmájà ìfájà nígbà papọ̀ mọ́ òkùnkùn pẹ̀lú papọ̀. tòótọ́ ajé pé a ti ń wò pé gbígbé ń bọ̀ yìí ìmájà ìfájà nígbà kí ni òkùnkùn náà. tò nígbà yẹn ọ̀tọ̀ wọ́n mi fọwọ́ yẹn nínú ayá nínú àyẹ̀kọ́ta ìkọ́nà ayá. lọ́ni bàyá lọ pápọ̀ ni bá tuntun áàlù àbìrí àlẹ́ sísàlàyé àtúntì àwọn aláìmọ̀kàmọ̀kà nínú àwọn tó fi pé wọ́n ń pè wọ́n ọ̀rọ̀ bọ́n ti ń pè wọ́n yé wọn wọ́n wà pè wọ́n kọ́mílà ìfàjẹ́rẹ́ ìṣẹ̀lẹ̀ àwọn ọ̀rẹ́ wọ́n pè wọ́n tí wọ́n ti bá ìfàjà lè kó yọ̀ lẹ́yìn tí wọ́n ti sọ̀ra lẹ́yìn tí wọ́n ti bá ìfàjà lè kó yọ̀ làwọn làwọn sọ́jà pè é yíyó èyí yòówù ẹ̀jẹ̀ pè é báyìí bá jáde bọ̀ bá ti rẹ̀ yá pé kẹ́ni tí kẹ́ni tí èmi jẹun kọ́ mọ́ kọ́ sábà kó ti tètè dákẹ́ kó fi oúnjẹ rẹ̀ kíákíá. ọ̀tọ̀ alátaani ni ana alátaani lórí ẹ̀rọ pé yàtọ̀ wà bàtà àlà àbá àlàkìlà wà ṣùgbọ́n wọ́n máa àtẹ ẹ̀sẹ̀rẹ̀ ẹ̀ lórí ẹ̀rọ gbà pé àwọn sáà ti sọ̀rọ̀ àti ìdúró tó ń sọ wá máa pè wọn sáájú àsìkò rẹ̀ wọn ò bùkátà yẹn wọn ò bùkátà yẹn ẹlòmíín náà wọn tó jẹ́ mọ́ ápè ní àyùbáta yìí ọmọ yàtọ̀ láàrin pé àwọn ọ̀dà wà bá gbà rẹ̀ yàtọ̀ sí bàtà gbà rẹ̀ gbogbo àyùbájà yìí wọn wọ́n ti bá wọn tí ọ̀pọ̀ sójú ọwọ́ náà ni wọ́n ti bá wọ́n ti máa kó bá wọlé. ẹni tó dín láti kókó àwọn ọmọ láti ẹ̀ láti kó lórí àsìkò tó ti di oúnjẹ ní bẹ́lẹ̀ olùdájọ́ ọ̀sẹ̀ ọ̀hàrọ́mà rẹ̀ lóde àìtọ́jẹ́ pé ó kọ́kọ́ yẹ kó dé láti kó yẹn wá àhàrọ́mà rẹ̀. wọ́n padà bí àwọn akéwìn àlùsáájì kó ọmọ àtìkò ọ̀padà dà wọ́n. torí inú májèmú téèyàn fi jẹ́ wà ágbé ayẹ̀kùn náà àárín fáàdì bí ọkọ̀ ti sọ̀rọ̀ kọ́ máa wà àkókò gbọ́dọ̀ wà sọ̀tàn àwọn ọ̀tá àlọ́ pàpé kí n lọ́kọ̀ láti ká lè ká lè mú mi ní ìdá àbámu má ò kó dà. àkọsílẹ̀ tó lásìkò ó lọ̀rọ̀ èyí kígbà tó wúyàn èyí kígbà téèyàn rí kò sí lásìkò kò lásìkò. àwọn tó wá jáwọn ẹni wọ̀nyí tí wọ́n lọ pe irun ṣáájú àsìkò rẹ̀ àkọ́dá ọ̀ wọ́n bá ti bẹ́ẹ̀ nǹkan tí ọ̀dà ni wọ́n ṣe lórí àwọn ọ̀sán àwọn ọ̀sán ayára ọ̀sọ̀dẹ̀tọ̀ kájẹ káàmù káàmù títí hàn. àdìgbà níbi sọ̀rọ̀lá ìsọ̀lá ìjọ fúnra rẹ̀ sọ̀rọ̀ ìpè ìdẹ̀bìlá rẹ̀ yóò á tẹ̀lé mi lẹ́yìn lọ́dájú mi láti máa ń pèrò lóru. wàkúlù ẹ máa jẹ wọn sọ̀rọ̀kú ẹ ti máa mú àṣà tàbímáyò àgbà lẹ́kùnlẹ̀ òbí mọ̀tò. kíkẹ́ gbígbọ́ ẹ̀rọ pípé ẹ̀bí òbí mọ̀tò àbúlá ìbọ̀lẹ̀ òbí mọ̀tò ẹ̀fọ́. wàṣíláwó láyé yẹtọlá ìfàjẹ sí àtìgbàtà ìfàjẹ ìfàtò yọ òní kèrò àtìgbàtà ìfàjẹ ìfàyọ àrùkìlà lẹ́yìn báyìí ìdí bọmọ ìkọkọ rẹ àgbẹjáde ìfẹmí dábọ àgá àti àgá ní àná ìgbà ọmọ ìfẹmí àgbẹjáde ìgbẹjẹ lọ́dọ̀ àwọn ọmọ ìfàjẹ. èèyàn gbọ́dọ̀ máa kókó sọlá agbọ́dọ̀ wà dáadáa láti gbé gbàgbé gan ìgbọ́rù mi tó bàbá dáadáa ní ìlú bàbá kan ọmọ kan mọ́ òkú ni bàbá kò kọ́kọ́ wọlé kíṣà ìkan wọlé máa lọ́wọ́ ni. èèyàn gbọ́dọ̀ máa máa òun ẹtọ bá jẹ mọ àgbẹ ọgbọ́dọ̀ máa àwọn àkókò yọọ mọ àwọn àkókò ẹ náà yọọ mọ àkókò lọ pé ní àgbègbè tí wọ́n wà kápẹ́ mọ́ afi ìgbẹ́ má ti lò jẹ ọmọ ń sọ àkókò yẹn dáadáa pé kóòrùn bá ti wọlé ká má kówó báyìí ló pè ó ìṣèlú ya kò tẹ̀lé kàmí. ọmọ yìí pé nígbà tí àlùfáàjà yìí bá yọ dáadáa báyìí báyìí pé àlùfáàjà yọ ó ìgbà yóò pè ó ó ti kọ́kọ́ ní ìjẹta lọ́wọ́. gbogbo eléyìí lọ́sẹ̀ ẹ̀ka mọ́tò lórí o lọ́sẹ̀ ẹ̀ka mọ́tò lórí o. wọ́n sàkójútó fún ọjọ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ jẹ́ o ìmọ̀sùn ọ̀pọ̀lọpọ̀ lé nítorí àti máa fi èékánná ta wáwá tán wọn sásọ ẹ gbé máa mú torí ẹ ipò àdáàlì ó ti jẹ ìbùdó tó bí o ọjà ìbùdó tó bí o. àwọn ọ̀dọ́ ẹja mójútó àdúgbò yìí ibẹ̀ yóò di òkú agbára kálọ kábọ alọ ọdọ ló pọ̀ sí ju pé yóò di àtìtọjú alọ ọdọ ló pọ̀ sí ju bẹ́ẹ̀ o ti di ohun tí wọn kalẹ̀ ohun kan pàṣẹ lára ọdọ náà lọ yẹ kọ́kọ́ sí ju o yóò tún wá ní ta ẹnu yẹ alọ ọdọ ló pọ̀ sí àtúnṣe sí máma náà fún pàṣẹ nínú náà lójú ẹjẹ ká gbìyànjú ká jà fún ìjẹ́ mohammed àmọ́ sọ pé kọ́ọ̀lù ìmáàmá ń jà àyòkà jẹ́ ìmáàmù wọn bí wọn bí ẹni tí ọmọ pé o wọ́n ṣe má dà ọrùn kà kódà kó kọ̀ pọ̀ pé ìdí ìlú lè ní ọmọ pé à gbogbo nǹkan wọ́n lè yọ̀dá ẹjọ́ lè yọ̀dá ẹ̀yà o à ìmáàmù wọ́n yọ̀dá rẹ̀ nínú ìdò ẹ̀ àmọ́ ẹ̀yọ́ pípé kódà tí wọ́n bá kọ̀ ohun àgbẹ̀lá wọ̀lá òun má dà ọrùn kà. ولا تتقاضي wọ́n ní ìyá àlùkà lọ́ba ní ọwọ́ àti adájọ́ aláṣẹ adájọ́ má bà wọ́n dé o. ó dà ó yẹ fún àwọn ọ̀gbìn ọ̀gbìn rẹ̀ má bà wọ́n dé. lórí àwọn èèyàn àdá òlè máa ń wáyé ẹ̀ àdáàmà ọ̀tá ni wọ́n máa ń jẹ́ bá wà ní gbogbo rẹ̀ ọ̀tá rẹ̀. ẹ̀rọ àkọ́jọ wíwí ọ̀gáàdì ẹ̀fọ̀wé ìdí ìpínlẹ̀ wárìbí ó ní ìtàgé sákọ́tì wọlé pépé kan lùwí làbúrò tètè kan pé ìyàwó àgbà wà màtá rẹ̀. ó ní wíwúwo àti ìdínkù síbẹ̀ bu àlùkò ọ̀gbìn iṣẹ́ àlùkò ọ̀gbìn ọ̀gbọ̀ ọ̀yẹ̀kọ̀ bó ṣe wúwo yẹn ìdínkù rẹ̀ bí èyí lápẹ́sẹ̀ níbi ìlì kọ́kọ́ gbogbo àwọn ọlọ́wọ́ tó ti mọ̀ yẹn pé kọ́kọ́ bí ìlú lápẹ́sẹ̀ bí ìlú má dé lápẹ́ ó dínkù. wọlé ìpèsè kọ́ọ̀lì tá tó wo owó tá a bá ti ìrọ́bù rẹ̀ mọ̀lá àdínkù owó ni ha ìrẹ́sì àti kọ́ọ̀lì ọ̀gbẹ́yù yóò akówó lórí àlùkò ọ̀gbẹ́. ó ní ìdínkù àti owó tó ń bẹ fún gbólóhùn àìkọ́wé làwọn àgbà òkúti tó níwà tó wọ́n mọ́tà lókun tó lówe tó sùn lọ sí òfin yẹn kọ́ jẹ́ àdájọ́. èyí ká gbé ẹ̀sìn ìgbàgbé kọ̀ọ̀kan ká máa dúpọ̀ àdá sí ìgbòho agbèrè yẹn ká máa lù kì í ti pè máàmá. ẹ wà ní nínú tí báyìí ń jẹ́ ní kọjá pé àwọn bàbá àgbàlagbà wọn wọ́n fọwọ́ sábà ní dé mọ́tàdé wọ́n mọ̀ káàkiri ọkọ̀ kan lẹ́sìn lọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tó di mọ́tàdé ni wọ́n àtàwé yìí bàbá wa pè wọn àti bàbá tẹ yẹn wọn ní bàbá ọmọ mi pé ìwọ tó ọmọ pè dàpọ̀ ìwọ tó ọmọ pè dàpọ̀ sọ pé ìyọ̀dọ́ kọ̀ọ̀kan náà máa ń ṣeré ẹ̀dùn rẹ̀ ẹ jókòó náà ní títí nígbà táwọn aráàlú kò lóko tó bá dé ẹ máa pè ẹ máa pè kálí lọ sí alágbájá ní fún kiri ìrẹsẹ kó tó dé sọ ẹyọ orí mi kó tó dé dáwà ní pé wọn jáde wọn kà máa ń gbọ́dọ̀ ìwọ tó kà dáadáa tó kì dáadáa ìwọ dà báwo ni ẹ ti ẹjẹ ajẹ mọ àgbè ẹlòmíì tó fi lé débẹ̀ ọmọ pé olórí ọmọ pé bàbá àgbàlagbà ní ìmọ̀ ọ̀pọ̀ láti pè ju ọ̀dọ́ mi lọ. olùdíje máa ń fi hàn bàbá rẹ̀ àgbàgbà tó bá jẹ́ ẹ̀rọ àtúrà nígbà bàbá ní àgbàlá àádùn jẹ́ ẹ̀rù nígbà lónìí. àwọn ìwà rẹ̀ ni wọ́n tún rẹ̀ ní ibi ẹ̀kọ́ àyẹ̀ àbí. àtàtà ẹ̀rù mìíràn lórí. wọ́n náà bàbá kò pè sọ ẹjẹ o ẹ má sàfihàn o àtàrà tó yẹ olùbíyà tó ní ìdájọ́ yìí o yẹ olùbíyà tó ní ìdájọ́ yìí o. ẹ̀rí báyìí àwọn tá a ti pè ní yéérù nínà lómi àwàdà ìgbà yẹn àwọn ọ̀dọ́ tẹ̀tẹ̀ wọ́n fẹ́ kọjá àti wọ́n gba ọkùnrin sí lọ́dún ẹgbẹ́ ẹ̀dá làwọn èèyàn wa yóò lọ yóò tún ní ẹsẹ̀ láti ní àwọn ọ̀gá wa bẹ̀rẹ̀ wa wọ́n fẹ́ tó tó bá tìmátì tìmátì wọ́n bá mi wọ́n ti gbé ìfowópamọ́ tìmátì gbogbo àwọn ọ̀gá wọ̀nyí ẹja sọ́ra bí àwọn ọ̀dọ́ sáyé ti di lóru ẹja yí padà ẹja yíra padà ẹja yíra padà lẹ́nu mi ìdè mọ́ta ní kíákíá gbàdé ọmọ pé ló máa bàjẹ́ lọ́nà. Láti lọ wá kọ́kọ́ kàn. Wọ́n pe ọ̀rọ̀ alágbádé ọlọ́kùnrin yẹn. Òkè mẹ́tọ̀ lọ́dẹ kùnì. Àtúntò tí wọ́n pọ́n ní ẹ̀sọ́ ló ti ní ìjọba lọ́kàn fún àti lọ́ọ̀lọ́bẹ̀rẹ̀. Ọ̀ọ́ náà lọ́ọ̀bẹ̀rẹ̀ lọ́ọ̀bẹ̀rẹ̀ tó kùnì pé ní ẹ̀sìn náà máa ń kéde àti obìnrin bẹ́ẹ̀ ní kàdé ń pè é. àwọn obìnrin ẹ̀rọ mo ní ẹgbẹ̀rún lẹ̀ sáà ní ìbọ̀ ní ìbọ̀. àlùkò ní ìbọn bọ̀ ọmọ pé yóò máa sáré lálẹ́ ọmọ ká fi ìdè ní sílẹ̀ làkọ́kọ́ àkókò ìlú ká sọ̀rọ̀. wọ́n lè ti dẹ́rẹ́ bàtà sí kọ́ pèrò ẹtí dẹ́rẹ́ bàtà sí kọ́ pèrò. yọ̀wọ̀ àbọ̀ mi ti gbọ́ ẹgbẹ́ ìyàwó ilé bí ìdájọ́ ìlú ká ní àná pọ̀ ìgbọ́dọ̀ wáyé ó ti pọ̀ ó ti pọ̀ wọ́n ti ti pèsè lórí àwọn ọgbọ́n lórí kìrìkì tí wọ́n náà máa pè rẹ̀ lọ́wọ́ gbọ́ lẹ́gbẹ́ gbà tí wọ́n náà bá kọ́ bí ènìyàn kan ó ní kọ́ kọ́ kọ́ dà sí náà. wọ́n wá ẹni ọmọ kan ní wọ́n lè ṣe ìyàwó. ìyá náà يستلزم أن يمتنع الناس مما أحل لهم nínú tí ẹni tó pè lọ ṣáájú kásìkò tó yẹ kó pè ó tó tó nínú àwọn aburúkú bẹ́ẹ̀ tó wá nípa ẹ̀ ọkọ̀ pé wọ́n má fi gbàjà ṣáájú àsìkò àdìbájà yẹn wọ́n sáré pé wọ́n ti dáwọ́ tí wọ́n ti tó àkànpé inú ọ̀yà papọ̀ ètò bẹ́lẹ̀bẹ́ torí pé yọ ọ̀sọ̀dì ọ̀ràn yẹn káwọn èèyàn kára lórí ibi tọ́lọ̀ sílẹ̀ tọ̀ fún wọn nínú jíjẹ mímọ àti súnmọ́yàwó. kódà yóò tún jẹ́ kí lọ́yà pa sí àsìkò tó yẹ kákìrò àtọ́lá tó yẹ kákìrò wọ́n ti gbé lásìkò kan. bóyá sẹ́ni ní ti sábà ní wọ́n ti kalẹ̀ láàrin sọ̀rọ̀ àtàkùn ẹ̀rọ gbígbé ìgbà tẹ́sí ọmọ ìgbà sọ̀rọ̀ àtàkùn ẹ̀rọ àtọ́wá pé ọyọ mi ẹ̀ náà lọ́pọ̀ ní five thousand wọ́n á fi àsìkò lẹ̀ ten minutes wọ́n á bẹ̀rẹ̀ sọ láti ní. ṣé màá tó tó lé yẹn wọ́n ti dé ọ̀gá. tàbí ẹ̀kọ́ ọwọ́ àpè five forty. ló wá kírun ní five fifty lọ́ba tó ṣe fẹ́ sọ yẹn àpò tí ìjọba ẹni tí jẹun ní yóò kó jẹ ẹ̀rẹ́ náà òfin ẹ̀jẹ̀ pé tọ́ba ní five fifty àwọn tó wá five fifty yẹn ṣé ẹ̀rọ láti fi kí ìlànà àwọn tó bá tó àwọn bá lọ ó ti bá tó òfin ní òkú ti yọ lọ ó ti sọ ẹgbẹ́ títí àbàtì ẹ̀ka lọ́kùnrin náà dáa. bákan náà. فإنه يفتح بابا ليستنار لما قلت هذا بقوله يوم يفتح كلمة فهو لا يتلقى حيث يعلم أنه قبل قبل المكتبة ثم قوم قالوا قال فلا يقول ولا يزال يقول ìyá àwọn ọmọ tó lò oníyẹ kò ní kí lọ́wọ́ ṣe lọ́wọ́ àwọn òbí tí láti ṣe ìlú mọ́. pẹ̀lú àti ìlera ìdábílẹ̀ ìbára rẹ̀ ìyáwó àti yóò jẹun yóò tó lọ́jọ́ tó lọ́jọ́ lẹ́yìn àti ìpadà rẹ̀ lọ. ẹ̀yìn àyè láti tó tó òbí mọ́ oníṣẹ́ bàtà mọ́ àgbẹ̀ rọ́dà ti ṣe wọn òṣèlú tó tó láti ṣe àgbàdo ìlú lọ. ثم إلى بين لهم أن الاختيار الحقيقية إنما هو باتباع ما جاء في كتاب nínú ọ̀rọ̀ ẹ̀sìn èrò tó bá mú kọ́jọ́ tó tó tòdodo òun náà ni kí èèyàn tẹ̀lé tó wá lọ sí ọ̀rọ̀ àwọn náà láàrin ìlú láti tẹ̀lé ìwọ̀n èyí tó ti gbé ọ̀rọ̀ tó nínú ìmọ̀ pípín àti ìlú kòkó máa wọ̀. Bọ̀mí kọ̀ wá ní ìlú ààyè. Nínú àwọn àǹfààní ẹ̀kọ́ tá a rí kọ́nu ààyà. Anáhùn làwọn akẹ́lẹ̀ ìsàn yẹ̀dún lọ ánà ìfẹ́jọ́ lọ́lẹ́ sọ̀rọ̀. Lọ́lẹ́ sọ̀rọ̀. Tí èèyàn bá lọ jẹ lẹ́ni tí ní olùkọ́ ló kọjá lóṣù yìí. ثم تبين أنه طلع ليلة طواعة فقد تلك الفجر وسيولات تنجح وقيامه صحيح أو لا لا فيها لأنه قد أذن له بذلك حتى يتبين له الفجر المفتي ودابئ الفجر الفجر فيها وما كان معذورا فيه إن كنت يتلقى تكوني ودابئ فإنه لا يرتب عليه لتتبعه ولا ضمان لنسيك ولا شيء لنسيك تنوية ومن القواعد الفقهية المعروفة nínú òfin tọ́jọ́ ti òfin sáńdò láti fi ní tọ́jọ́ ti ìlú ẹ̀sìn yìí tí ó gbajúmọ̀ dáadáa òun ni pé máa tààrọ̀ sábà alàlùmọ̀tò ní ọ̀hún àgbáyé ló mọ̀ mọ́. gbogbo nǹkan bá ti ṣẹlẹ̀ lórí tí wọ́n fi ọ̀dà alẹ̀ fún yàtọ̀ káte lọ́wọ́ ọ̀gá ìwà wọn èèyàn ní sàtàrà rẹ̀ wọ́n. ìtumọ̀ ni pé ṣẹ̀ríà ni ẹni tó bá kájòyè lọ́kùnrin lóbi sáà méjèèjì jẹ́ ọlọ́mọdé wọ́n jẹ́ ọlọ́mọdé. àwọn méjèèjì yìí wọ́n fún ọ ní ẹgbà ẹgbà mélòó mélòó wọ́n fún ọ ọgọ́rùn wọ́n fún ọ méjèèjì àbí ọgọ́gọ́rùn tọ ìjọba wa ní ọgọ́rùn á máa lérò pé bóyá inú wọ́n fún ọgọ́rùn méjì ọgọ́gọ́rùn ẹgbà ní òkè kéde wọ́n fún ọ. nígbà tí ẹni tí ń fún ọ lẹ́gbà tó ń fún ọ lẹ́gbà lọ ẹgbà náà ò tí ì fi lẹ́ni ẹ títí ń fún lẹ́ka ìgbà báyìí kan lọ́wọ́ mú àpáta tàbí pé ọ̀sọ̀ ibẹ̀ yẹn di nǹkan tí ọ̀bàjẹ́ kí èsì gbogbo gbogbo ẹgbàá tíṣẹ́ yá ni ó fi nà wọn náà ní fi nà kò sí ìgbàgbà lórí ẹ̀ yàtọ̀ sí pé ó ti nà tán ó ti pé ọgọ́rùn-ún lọ́ba ni ó bá tún mú kan ẹgbàá tó bá tó bí ẹ̀ bí ni wọ́n ti <clears throat> ah, wàhálà dé lọ́ba náà lọ́ba lọ pátápátá tẹ̀lé ọ̀nà ọ̀nà ni wọ́n wà kápẹ́ńkọ̀ ọ̀nà ọgọ́rin yẹn tán lọ́ba náà lọ́ba kú kò sí kankan ṣùgbọ́n oníwà fi èlé sí èlé yẹn lọ́ba di hmm, ọ̀sán díyà ọ̀sán díyà. gbogbo sókè ọ̀fẹ́ lọ́wọ́ àti gbogbo yíyọ̀ àti tí ayé sábà bá kò sí ìtàn وهذا هو ما تؤيده العمومات إليه ona àtìní tó fi pé ó kún gbogbo àwọn ọ̀rọ̀ tó tó kálí kakú tó pọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó pọ̀ tí máa ń ṣẹlẹ̀ nínú àwọn ẹ̀rí tọ́lá lọ́wọ́ lílé àti gbólóhùn ọlọ́run ọba sọ لا تؤاخذنا إن نسينا أو أخطأنا إذا رجع واسعه لا تؤاخذنا ما هو ما في واو ما في يسون لسنا واو إن نسينا أو تأخذنا أو تأخذنا بيتي إن تأخذنا بيتي لا ما في يسون لسنا ما في سيرة في ما في واو ما في واو أو أخطأنا أبي تأخذنا تأخذنا ما في واو وقوله تعالى تقول الله أعطوا فصل وليس عليكم جناح فيما أخطأتم به تشفي بمن كفت فاسدين ولكن ما تعمدت قلوبكم في بتشفي ومسيح فيه وتعيده أيضا نصوص خاصة وليقى نصوص الله في هذه المسألة لمسألة إقرارنا وهو bẹ́ẹ̀ àdé bùnú hàtì rọ́bì ọlọ́wọ́ àjò ìtẹ́ bí afọwọ́ àdé ọmọ hàtì rùdè. àìkú dáadáa yẹn sọ́ọ́ ẹ̀kọ́ lẹ́yìn ìtàkà ìtàdàsí. àhàdúhùmá abiyam wẹ̀lẹ́ àkọ́rọ́ àtúwà. a máa kó so ma ibùsùn wọ́n so mọ́ ìrọ̀lì ìtàdà white okùn black. wọn a tó máa irọ yìí ìrọ̀lì nílò àti ìrọ̀lì ìlò. bọ̀yá kulu bọ̀wọ́ ẹ̀ kàtà ṣá wọ́n máa jẹrẹ díje sáàrì. حتى يتبين له العقال الابيض من العقال الاسود títí tí òkùnkùn yẹn tó máa rí máa yàtọ̀ sí òkùn dúdú. ثم يكتب لين يضع عن الوقوف الجماعة طبعا فأخبر النبي صلى الله عليه وسلم وقال يقال الفلسطيني وبين له النبي صلى الله عليه وسلم أن الله وقع في المراد بالآية إن ترى فعلوا في آية النبي صلى الله عليه وسلم في كيف يقول له في سوره ìgbà gbogbo tó ti di ti àdébíyàn ní kọlọ tó ti bá kọ níbẹ̀ wọlábi akọlọgbọ pé ọgbà níbi òdìbò ọkàn yà ìtàn kẹta ọgbà àwọn ẹgbẹ́ ìtàn kẹta torí ẹ mọtálà yìí wọn kálukú wọn náà kàwé dàbí ẹni tí ọba jẹun jẹ tí ń lérò kálukú ajá yìí kò tí ì yọ nígbà padà wá jẹun tí wọn tó gbé lọ bá kálukú sí i ti yọ tí èsì mẹtọdọgbọn o kò sí mẹtọdọgbọn o. wọ́n mi fọwọ́ ìrì àyà nínú àwọn àǹfààní àyà yìí. Àlìmá òkèlè àgbàrá hápẹ́wì sọ́ọ̀lù títí lọ síbi kíkọ́ láti máa dín àwẹ̀ pọ̀. Bílíbílí àwẹ̀ bílíbílí òfin ẹ̀fẹ́ náà bá kọ̀ ngolóhùn tí ọlọ́run bá sùn lánàá ọ̀sára pẹ̀lú wọ́pù lóró òṣìṣẹ́ àti àyẹ̀fẹ́ bẹ́ẹ̀ yẹn lẹ́kọ̀ọ́ ẹ máa jẹ ẹ máa mọ títí tí o kú fún ọbẹ̀ fún yàrá àtàlẹ́ òdodo níbi àtàlẹ́. wọ́n ti bọ́ọ̀lù àná o ètò máa fi jẹ́ pípọ́ ọ̀nà ayọ́kẹ́lẹ́ náà ní ìsáàdù tọ́wọ́ bí tọ́wọ́ yọ̀mẹ́rì lèmi hà tí ọmọ nìyàn parí ọdún méjì papọ̀ láyà kó ìgbẹ́ náà wọn kò ní jẹun láàrin wọn ọ̀pọ̀lọpọ̀ ìdáná ọ̀kọ́ wà sọ̀rọ̀ pé ayélujára àwọn ọ̀dà ayéwà síra wọn ni yíwá síra ilẹ̀ sáà ìgbẹ́ ní ìjọba fẹ́ gbà ọba fẹ́ gbà wẹ́ pápọ̀ ọgbọ́dọ̀ gbà tayọ̀ sàárì wọ́n máa ti lọ sàárì yẹn. حديث الإمام البخاري بذلك كتاب الصوم ورغب صلى الله عليه وسلم في تعجيل الفطر أنا بسمعت النبي تقول لا تسمعتني ọ̀kọ́ àlejò wa sọ̀rọ̀ ìpè láàyè záàlú náà tó fi kọ́ eré àwọn èèyàn níyàwó oníkó wọn máa bẹ pẹ̀lú dáadáa pẹ̀lú orí máa á jẹ́ lórí kíkọ́rọ̀ lẹ́sìn ìgbà tí wọ́n bá ti ń yá yára sí inú wọn máa bẹ lórí orí wàhálà mi bá mi àná ṣe à wọ́n ní ẹ̀kọ́ ni máa gbóná fi yí wọlé tàbí ọ̀ṣirò eléyìí láti gbé pé kàmí olùdókòwò ẹ̀fẹ́ náà fún wa níyàn dáadé rẹ̀ ṣùgbọ́n tí èsì pé ó bí ọ̀dà rẹ lẹ̀ ṣùgbọ́n tí èsì kan padà tẹ̀sí ṣe rẹ̀ wọ́n lè tọ́ ìjà awẹ pọ̀ ilẹ̀ sáà sí bí dàtúkọ̀ sáré màá zónù fi kò burú nú ẹ̀sìn ni wọ́n lè ti lé sẹ́bi ọ̀ṣọ́rọ̀ ṣẹ̀rí ẹ̀sà mọ̀ ọ̀sẹ̀ kò sí lóbi fún wa. ẹ̀ ń bá ti ṣe fún rẹ̀ sẹ́sà ń bẹ́ẹ̀ tí ó gbà kó sẹ́sà orí aṣọ fún wa pé àdéhùn ní pé tóorùn tí ọ̀sán bá ti yíra padà láti báyìí tó tóorùn náà ti ń bọ̀ wá láti bí báyìí tó ọ̀rọ̀ bá ti wọ̀ ọ̀nàbìnrin agogo aláwọ̀ títì mu ìlú àwọn jẹ ẹnu ẹ̀ títì. kọ̀mítàrún àpẹẹrẹ mi tó tún lè fi wà àsọdà kọ̀tọ̀ ànìmìjàríà ànìmìjìtì ìtìsára fún òkú. wàhálà amúlò máa bọ̀ lọ́pẹ́ òfin ẹ̀sìn ọlọ́wọ́ bá fi yí ọ̀dà rẹ̀ lẹ̀ wọlé ìtàbí mọ̀ṣúrò òwe ti kó sí lókè fún wa. táwọn kan wá sọ àwọn àwọn fẹẹ ti sàrà fún bàbá wọn tó bá ti jẹ mẹ́jọ wọn ti sàrà fún bàbá wọn lógójì ọjọ́ wọn fi sàrà sí yàtọ̀ sí bí gbogbo náà jọ̀nà dẹ́ta wọn tó ń ti láwùjọ tiwa yàtọ̀ sí gbogbo yẹn ó dọwọ́ wa ó dọwọ́ wa ẹjẹ́ á ní àkíyèsí táwọn òfin ẹ̀sìn ọlọ́run ti ń gbé wa ọbẹ̀ sọ́dà pọ̀ sọ́dọ̀ járí àkókò rẹ̀ kò ṣùgbọ́n tí wọ́n ti lókè pé tó gbọ́dọ̀ sí ni àyè ọgbọ́dọ̀ sí ni rárá. wọ́n nípa wáyé ní àyà nínú àwọn àǹfààní sáré gbọ́dọ̀ àyà. أن الاعتبار بالقدر الصادق ليس يكون كالخيط ممتد في الأفق ìdáni níwòye tá a bá fẹ́ máa ìfájàrí fẹ́ bí àmì ìfájàrí òdodo kìí ṣe ìtọ́jà tí o bì tọ́nà lọ ní sámà ọ̀ bí òkú dẹ́rẹ́ tọ́lá lọ sámà rárá okùn tọ́lá lọ sámà tọ́jú okùn fún kẹsì bẹ́ẹ̀ o wọ́n dákàrọ̀ àlùlẹ́yìn àwọn onímọ̀ wọ́n sọ̀rọ̀ pé anabẹ́yìn ẹ̀lẹ́ fájìrì sọ́ọ́dún tí wọ́n fi adébẹ̀ sálátàkùrọ̀ sálátàkùrọ̀ sálátàkùrọ̀ kéyìn wọ́n ní àwọn àmì mẹ́ta ní bẹ láàrin alifájàrí òdodo alifájàrí èké láti mọ àwọn yàtọ̀ sí ara alifájàrí ọ̀wọ̀ yàtọ̀ alákọ̀ọ́ أن الصادق مستقيم معترض من الجنوب إلى الشمال الفجر يوجد يوفي yóò wà ní ìdààmú tí ó fẹ́ lọ láti apá òkè àti apá ìsàlẹ̀. wẹ̀lgáàmì alùpàdé àlejò mùsàkì ìwọ́gùnrin mọ̀nkẹ́tọ̀ mìnà sẹ́ríkì ìlàlùbáàbì yóò kó wa láti ibò láwọ oòrùn lọ sí ibò lọ ṣùgbọ́n tó dodo òun ó sùn fẹ́ẹ́ di yọpẹ́. ẹlẹ́ẹ̀kejì inú yàtọ̀ tó bẹ́ẹ̀ láàrin alifájàrí èké àti alifájàrí òdodo anna sọ̀ọ́dẹ́kọ̀ alifájàrí òdodo òtítẹ́ sí lọ sí ìfúnfún kí papọ̀ máa wọ sọ́mà wọ́dáká bẹ́ẹ̀ náà wọ bẹ́ẹ̀ náà ìfúnfún kí ó ṣe ṣùgbọ́n ìkejì tó dé èké láàrin rẹ̀ láàrin àwòrán sọ́mà òkùnkùn bẹ́ẹ̀ ìyẹn ní pé àlùfáàjà ní èkó àlùfáàjà ní èkó ìmọ̀lẹ̀ tọ́ba ara gbé wáyé òkùnkùn fún bẹ́ẹ̀ yóò tún wá òkùnkùn wà ṣùgbọ́n tó dodo rárá. àlùfáàkò sáàlì ìyẹ̀pẹ̀ ìyàtọ̀ ẹlẹ́ẹ̀kẹta sí bẹ́ẹ̀ láàrin méjèèjì àná sọ́ọ̀ nípa àlùfáàjà yóò dodo yàtọ̀ tó lóòrò ìmọ̀lẹ̀ rẹ̀ yóò máa gbalẹ̀ sí wẹ́ẹ̀sà ó sì máa wọ̀lìkáàbìrù àlùfájàrí yake yàzóòlù lóòrù ìmọ̀lẹ̀ rẹ̀ ọmọ àyẹ̀kú wọ́n yẹ̀ tẹ̀lé mu wọ́n sì máa wá yàtọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí làwọn olùmọ̀ wọ́n sàlàyé pé ọ̀nbẹ láàrin àlùfájàrí òdodo àti àlùfájàrí èké wọ́n ní fọwọ́ ìwé ààrẹ. ní àwọn kan ní àyà ànàbàyàtọ̀ mẹ́hà fífún yẹta àkọ́bá méjèèjì ọmọ àpapọ̀ fún àwọn yòó wàlá ẹsẹ ní àárẹ méjèèjì ìpàdé papọ̀ wọn gbà kù ní ẹ̀kọ́ yìí ta àárẹ pé ọlọ́sọ̀ lọ́sọ̀ pé àtà ayẹyẹta ìyàrá lọ́kùnrin ẹ̀kọ́ ìkùnrin abiyamọ nínú ẹ̀kọ́ ìkùnrin àtiwájú títí tí òòrù títí tí òwú funfun tó fi hàn fún sí yé látara òwú dúdú yọ hàn fún ìkọlára òwú dúdú yẹn ni pé méjèèjì gbàtẹ́kọ̀ọ́ wọ́n ní ha nínú àìkọ́ta nípọ́. ànàlẹ́ àfọ̀rà ìtọ́lọ́lá tó ní àlùmọ̀bàdàrọ̀ tó fìlì fẹ́tẹ̀rì sí ẹ̀ tètè sínú. gbólóhùn ọlọ́run àtọ́lọ́ sọ pé ثم أتم الصيام إلى الليل لين يفعله سليم ثم جاء فقال كما قلوا وجاءت وجاءت السنة بذلك صريحة سنة ولي صلى الله عليه وسلم كما في قوله صلى الله عليه وسلم يدعو أن يقول عليه الصلاة والسلام لا يزال الناس بخير ما عجل الانتصار أو يومية ولقد ومنها من أمر فتاريخ آية أن الصيام الشرعي أو توجه أو توجه بمسيء من يوم من طلوع الفجر الصادق من بدأ الفجر إلى غروب الشمس gbọ́dọ̀ àlọ́ sùfàànà wà dáradára rẹ̀ pé lọ́mọ àti mọ̀sùlùyà màdìrà lẹ́yìn náà ẹ̀ wá lọ parí àwẹ̀ sí alẹ́. wọ́n ní ha nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ ànàsùyà màṣẹ̀rẹ̀ yìí dáadáa jẹ́ àwẹ̀ tó bá òfin ẹ̀sìn ọlọ́run bá mu yẹn tẹ́lẹ̀ ìbílẹ̀ àwọn sáńtà alẹ́ ti dé alẹ́ gbé bá àwẹ̀ ẹ̀sán ni o parí àwẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ọlọ́run bá tó kọ

òsì pààyọ lọ kàkà máa ń bẹ yẹn wọn mi ni ha nínú ẹ̀kọ́ tá a rí kọ al-isharatu ila mashru'iyyati al-i'tikaf ìtọ́ka sí àrínú rẹ̀ wípé i'tikaf nínú tó bófin ìfẹ́ lọ́wọ́ wa al-i'tikaf àríkọ́ bẹ̀ pé nínú tó bófin ìfẹ́ lọ́wọ́ wa subhanahu wa ta'ala bọ̀. nítorí àwọn nǹkan tí àyà ti ń dálé lórí ojú oyè o bẹ́ẹ̀ pé ẹ̀ẹ́dìkáf ọgbọ́fin ẹ̀sẹ̀ lọ́wọ́ bá mu lè ànà lọ́ha àkọ́rọ́ torí pé ọlọ́wọ́ bá ilé kí ọlọ́fin rìn wọ́rọ́ tábà àléhi àhàkáàmà ó sì gbé àwọn ìdájọ́ wa lórí ẹ̀ ìgbédájọ́ wa bẹ́ẹ̀. wọ́kọ́ lè ti tà á láàdúgbò lọ́wọ́ sọ pé fílmù ẹsẹ̀ ìtìkáfù ní àwọn mọ́sálásí bayanu lè wá kẹ́ wọ́n sàlàyé nǹkan ṣẹlẹ̀ lẹ́hánà lẹ́ ìtìkáfà torí pé ìtìkáfù alimọ̀ṣúrò tó bófin ẹ̀sẹ̀ ọlọ́run láyé fún un ìlà pẹ̀lú mọ́sáàjì kò ní wáyé àfikọ́jọ́ ní mọ́sáàjì. wọ́n ní ha nínú àwọn ẹ̀kọ́ tá a ní lọ ánàlẹ̀ ìtìkáfà dáadáa jẹ́ ìdíkà àbíkára lórí olúwa nàṣẹ́rọ́ ọ̀dọ́ ìdókòwò fi ẹ̀sọ́ lọ sí kó lè lọ sílẹ̀ ní gbogbo mọ́tàkì bí ọ̀rọ̀ náà lè kọ́ ilé kàálà nítorí gbọ́dọ̀ wọn bá ti wí lápapọ̀ pé kí ni mọ́tàkì ni. wàlá ìsàkó àyọ̀sájì ní sàràbà ẹ̀yìn ọgọ́rọ̀ sá mọ́tàkì mẹ́ta mẹ́ta pé nìkan ni o àkàlà ti ìdí àbáfẹ́ nìkan mẹ́tẹ̀ẹ̀ta ládàá yẹn ní pàǹtó ìdí àtẹnulẹ́yìn كما قيل به جبر في القبيل وأما حديث حذيفة حديث حذيفة فتقي لا اعتكاف إلا في مساجد في المساجد الثلاثة ومن اعتكاف كان أبيتين بسيري كما مثلا سمعتها ìtumọ̀ rẹ̀ ni pé mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yẹn sáà rọ̀ṣẹ́ àlùfáà tó dé ìhàrọ̀ mọ́sálásí ilé olúwa tó dé àbọ̀ tó dé mọ́kà والمسجد النبوي أنت مثلا النبي في المدينة والمسجد الأقصى في المسجد الأقصى طوال فلسطين فإن صح فإذا جمال لنا فيها فالمراد به الاعتكاف الكامل ìjọba yóò bẹ ní ìtìká fún pé àìtìká fún pé ìjọba yóò bẹ. wọ́n mi ní ha nínú àwọn ẹ̀kọ́ sáré kọ́ ànàbọ́ ìwọ̀n àyà ìta àyà yẹn yóò máa tọ́ka pé àná ìtìká àfà ẹsẹ̀ ọ̀gbẹ́ kó lè má ti di. láwọn bí èèyàn pé gbogbo mọ́sálásí wọn àlè tó tọ́ wọ́n ẹ̀ ń làm yẹ fún láti jàmá kódà tí wàá ṣe mọ́sálásí tí wọ́n ti kí jàmá wàhálà lọ́ọ́lù lórí òmùrọ̀ ìlú ọ̀jà yìí. ojú pàdà yẹn kì í ti tí wọ́n gbàlérò yẹn fún ìdí méjì. àlùwájú náà àwọ̀ ojú pàdà alákọ̀ọ́kọ́ anna alifin bẹ́ẹ̀ nù alimasaji àbí pàtìlá fi bẹ́ẹ̀ lèlè áhàdì gbélé wọn tá a ti wà tẹ́lẹ̀ yìí. وتكون دالة على أن المراد بالمساجد المساجد المعبودة التي تقام فيها الجماعة. ìjọba sínú yìí wa òun náà ni pé wọ́n ti dábàá ìmọ̀tájì yẹn òun náà ni àmọ́tálásá àti dáhùn tá a ti mọ̀ wọ́n ti wọ́n kí wọn ọ̀ràn yẹn. àlùwájú nǹkan ni ojú kan lẹ́ẹ̀kejì lọ án anáhùn láwùjá àtàlẹ̀ àìsíkáàbù bíi máàsì tọ́mátọ́ pé ẹ̀lẹ́sẹ̀ àìsíkáàbù máàsì alẹ́bí láti kọ́mù bíi àjẹmá àti òfin ìjẹmá bẹ́ẹ̀ là láti máa mi gbáàlígá àjọ àwòrán nǹkan méjì ní ìbáṣe ọ̀rọ̀ àyàn bẹ́ẹ̀ ẹ máa tẹ́lẹ̀ fún sọ́lá tẹ̀sán máa ń gbé nǹkan ìjẹmá sílẹ̀ wọ́n yà wájú àwọn àyàn وإما الخروج إليها أي بين wàhálà ìlú náà tẹ̀lé ìtìká ìwọ̀n àti ìlú àti ọ̀tá láti bí ọ̀tàkọ̀ nípa ìlú ìtìká. àwọn kàmá rẹ̀ wò tàbí tí wọ́n sọ pé ọ̀tàkọ̀ pípé ìtẹ̀yìn. wọ́n ní bọ́wọ́ ilé àyà nínú àwọn àbájá ìkọ́nù àyà anáhì amúbájá ti níta àlẹ́ rẹ̀ níta. kíkọ̀ fún ni láti ṣe lọ́kọ̀ọ́lá àkọ́yọ́ àwọn ìyàwó wa láti fún àtẹ̀lẹ́ ẹlòmíì lè máa gbé a kí àwọn ọmọ tá a tó ń fẹ́ fi mọ́sálá ẹ̀yìn fẹ́ tẹ̀ ká tó wá sọ pé kí àwọn aká ọmọ rẹ̀. ìgbà àmọ́ yìí pé bí yàrá àwọn yàrá àwọn ìyá wa ìyàwó àníbù àmọ́ bí yàrá wọn ṣe rí ọ yàtọ̀ sí bí àwọn yàrá tiwa ṣe rí yàrá tiwọn ọ lẹ̀ mọ́ mọ́sáàsì ni ní ìta ìbáyìí ló jẹ́ bí ànábì sọ̀sọ́lá ń sẹ́yìn kíkáàfù yóò nàrí sí yàrá ìyàwó àyíṣà ìyàwó àyíṣà ọmọ bá fọrun ẹ̀wọ̀n bẹ́ẹ̀ lè ṣeré bí wíńdò ìṣeré hàn tánàbí ọwa wíńdò ìyàwó àyíṣà nù lápẹ̀rẹ̀ tánàbí bá nàrí bẹ́ẹ̀ yàrá ìyàwó àyíṣà ló ṣe kí ni o lọ́nà orí sí ànábì ọba fọrun ìyàrá ti ń tọ́ka lórí wípé kí ìyàwó èèyàn bá yàn fọrun nígbà tá a ṣe ìtìkáàfù tí ìsìnká jáde fóònù àyíká tí ń ṣe ìtìkáàfù kò sábúrú ńbẹ kò sábúrú ìyàwó yẹn sì lè wá bẹ ìyàwó ńbẹ gan gẹ́gẹ́ bó ṣẹlẹ̀ sí ìyàwó sọfí ìyá náà tó wọn àbí anísàlámbò sábúrú ńbẹ. náà nínú àwọn àǹfààní ìdáríkọ́nù àyà. onípe anẹ́rìndínlá mọ́tẹ́lẹ́ onílẹ̀ ìdìkà bẹ́ẹ̀ yẹn bá ti súnmáyàwó pàtó ló ń sẹ́ ìdìkà ìdìkà fẹ́ẹ́ ti bàjẹ́. wọ́wájú kankan ní ní mọ́tẹ́lẹ́ ojú kan náà tó fi bàjẹ́ onípe anáwó lórí àyẹ̀wò bí kòsòsì wọ́n ti àdáyẹrí bíkọ́ rẹ̀ ni wọ́n kọ́ lọ́tọ̀ ni pẹ̀lú báyà tí wáyé ọ̀la tó bá ṣe owó náà wà á hàn tó ń hàn sí fún un àti ìmọ̀ tá a jìnnà. wọ́n sẹ́yìn ìdánúhìyà ánìhó bí kò sóò sí nǹkan tó bá kọ̀ fún yẹn lóhùn nìkan tí wọ́n sàdáyẹrí ẹ̀. tòlẹ̀ ìbáàdà nínú ìjọsìn káàdà mọ̀ sí láti òkùnkùn tó lọ́wọ́ káàdà mi sí láti hà sí àbẹ̀tì ومن فوائد الآية نعم فانتان آية ولما استنبطه بعض أهل العلم إذا جاء وعفاك ولم مفايو أن الاعتكاف يكون في رمضان في اعتكاف لوين رمضان وفي آخر الشهر يوم وايد في جاي بي أسو تجمع وتبين لأن الله تعالى ذكر حكمه عقب آيات الصيام انتوا يقولوا أبعد ọsọ ìdájọ́ àìsítáàpù lẹ́yìn ìgbà tó sọ̀rọ̀ àwẹ̀ tani wàhálà bó wà lẹbi jẹ àti bí sunna ọ̀nà sunna ti gbé wa wàhálà anabi ọsọlá àdìsọlá lábẹ àtẹkọ fi ilà fi láṣẹ rẹ ọwọ́ àti anabi ìṣe ìṣàkóso àyàfi ní mẹ́wàá ìgbé. àyàfi ní mẹ́wàá gbẹ̀yìn onílànà sọsọlọm òun náà ló ti máa ń ṣe ẹ̀ẹ́dìkáàfù rẹ̀. من رمضان حين قيل له نبعة صلى الله عليه وسلم في إن ليلة القدر في العشر الأواخر في ليلة القدر نواب بينه وكان اعتكافه في العشر الأول بيني أما هو أول ألاف وقال في سيمان اعتكاف تلك والأوسط من ستعلنا يتحرى ليلة القدر تلتين وليلة القدر ولما قيل له نبعة صلى الله عليه وسلم في إنما هي في العشر الأواخر mẹ́wàá gbẹ̀yìn ni ẹ wá sí dárọ́kàlẹ̀ àtìkáfà dárọ́kàlẹ̀ àtìkáfà fìlẹ̀ àṣírí wọléwọlé ọ̀sán. àlẹ́sọ̀lám ọba gbé ìtìkáfù tó sẹ́yìn ní ìtìkáfà mẹ́wàá alákọ̀ọ́kọ́ àti tààrin yẹtà hàrọ̀ lailatul qadri yẹn wá òru lailatul qadri. ọ̀lọ́mà kílẹ̀ láà nígbà tí wọ́n sọ báyìí pé wọ́n sọ fún àlẹ́sọ̀lám pé innaha fìlẹ̀ àṣírí àwáàfin mẹ́wàá anábì fi ẹ̀ǹtìkáàfù sílẹ̀ fìlẹ̀ àṣírí àwòwálé àwòsàn ní mẹ́wàá àkọ́kọ́ àti mẹ́wàá ti àárín nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ àna àwa ní ọlọ́ọ̀hì dádájọ́ àwọn àti ọlọ́run. àna àwa ní ọlọ́ọ̀ àwọn àti ọlọ́run ọba subhanahu wa ta'ala hududu lahu hududun ó ní àlà wọ̀kàdálìkà ni wàhí bẹ́ẹ̀ náà ni àwọn kan tó kọ̀ ó ní àlà. ìkọ́lì yìí tà á lágbólé wọn lọ́wọ́ bá tọ́lọ̀ sọ pé tílíkà hududu lọ àwọn àlà ọlọ́run ọba nìyẹn. wa minha inú àwọn ẹja tó bẹ̀rẹ̀ torí àsìkò ilé ìgbà fókùn fókùn هذا وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا wọ́n ní rákàtà alifájìrì sọ́tọ́ tá a lè kí sáájú àsìkò alifájàrí àbá a lè kí a lè kí ìbẹ̀rẹ̀ ni pé wọ́n pè mọ́ ni rákàtà alifájìrì rákàtà méjì alifájàrí ọ̀wá sí ẹ wá lẹ́sẹ̀ kí bó lẹ́sẹ̀ fẹ́ kí ẹ lè kí torí wọ́n fi sọ́ lóko ni òun ni wọ́n fi sọ́ lóko torí ẹ̀ tẹ́ẹ̀ bá fi kíráka àtàlífàjìrì àlìfàjàrì tán ti pè é tán fi ní kàtórí ẹ̀ kì yóò ṣe kí ni o yóò ti yọ naam ìbéèrè mi naam aleykum salaam aleykum salaam ẹni tí o kì í ṣe mùsùlùmí tó wá ń gbààwẹ̀ ó sì ṣiṣẹ́ ọwọ́ fi ṣe bíríkìlẹ̀yìn tí oníbèrè ń béèrè pé sẹ́yìn wá lé ọ̀wá lè ṣiṣẹ́ dáadáa mọ́ kí ló dé ó láwẹ̀ ti dẹ́hùn lágara ha ah, ebi ọmọlẹ́yìn pọ́ọ̀lù ni ó ni ó ní àwọn náà máa ń gbà á àwọn aṣọ ń pè á àwọn ilé ìtọ́nà yẹn lóyún lórí bàbá àti àwọn ní tí ò sẹ́sẹ̀ kò sẹ́sẹ̀ kankan kò sẹ́sẹ̀ kò sẹ́sẹ̀ ẹ gbogbo àti ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wáyé ọlọ́run ní yá ayọ̀ lẹ́dínà àmọ́ ló ń pẹ̀ yorùbá gbòdò kò sọ pé yá ayọ̀ àná èyàn olùgbàgbọ́ òdòdó kò tí bá alẹ́ ikú mú sí yá wọ́n ti kọ àwẹ̀ lọ́rọ̀ yẹn lé lórí kàmá kò tí bá alẹ́ lẹ́dínà mí kọ́ bìlì kùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yàtọ̀ sí yẹn alátùtù fúra dáadáa wípé ìtẹ́ni yẹn ń ṣe yẹn kò lẹ́sàn-án rẹ̀ níjọ́ gbèdé tẹ́lẹ̀ náà akára àti tọ́lọ̀ bá fẹ́ fi ṣe dáadáa fún ọlọ́run yàtọ̀ ṣe dáadáa yìí fún kí ní dààmú rẹ̀ tó ẹ̀ lẹ́sẹ̀ ẹ̀ lẹ́sẹ̀ ọlọ́run tààlà àlẹ́ náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله